plan kingwet di kinní máa jẹ́ lóòótọ́ o. you say who will champion this sentiment now ta lẹni ó dà pé gen z nìwọ ṣùgbọ́n àwọn abiyamọ wà ńlẹ̀ àwọn platform kan wà tó jẹ́ àwọn ìyá ló wà ńbẹ̀ àwọn abiyamọ tó tọ́. kò síyà ma mọ́mí jókèlì gan mọ́mí jókèlì wọ́n tẹ̀lé wọ́n tẹ̀lé sọ pé kìí. i'm not seeing before i don't have his number i only see him and i only hear him talk to the media but i know if they play this video for him this live for him he know he will know what i'm talking about baba ẹ̀yin lẹ mọ̀ ìyàwó yín ẹ̀yin lẹ mọ̀ ibi tó kù sí táwọn pípù yẹn fi ń manipulate wọn. kíru jókòó tádé yẹn jókòó tádé adẹ́rù pọkọ yẹn olóòórùn yẹn kó máa búra múra mú mọ́ ìyá Mohbad kó máa sọ̀rọ̀ sí wọn anyhow ẹ̀yin pa ayé ẹ̀ ti bàjẹ́. ayé ò bàjẹ́ ayé wo mi tẹ̀ fẹ́ gbọ́ mọ́. Wùmí dẹ̀ ní jókòó tádé. ah bọ̀ kí ló ń ṣe Kàrímọ́ kí ló kàn wá Kàrímọ́ kí ni bísínẹ́sì tiwa ó ń búra múra mú mọ́ kí ló kàn wá kí ló kàn rà wá yìí ìgbà tán wà ní the same kinní the same page ṣé kí ló kí nìkan wò ó Kàrímọ́ wàá máa jẹ́ wotowoto lẹ́nujọ́ mẹ́ta yìí o Kàrímọ́ má jẹ́ ń bínú o tí bá bínú tó ò ní láìkí ẹ o Kàrímọ́ tí mo bá bínú ò ní láìkí ẹ Kàrímọ́ o ṣó mọ̀ pé mi sọ̀rọ̀ látijọ́ yìí sìn mi ò sọ̀rọ̀ màá fi kanra mú ẹ o ìkanra owó tán ni mo tán ni o san fún mi mo máa fi ìkanra owó yẹn màá fi mú ẹ o tán ni pé mo gbowó lọ́wọ́ ẹ màá fi kanra yẹn mú ẹ o ṣó mọ̀ pé mi sọ̀rọ̀ kí ló kan rẹ̀ wá kí ló kàn wá pẹ̀lú pé ẹ kínní kan ń búya àbí kí ló ń ṣe bèbí iná. Waiting for Perry. ṣẹlẹ̀ yìí wọ́n bẹ̀ kọ́ ni. ẹ má bínú ẹ má bínú. ṣé ìsìn ló mọ̀ pé òun fẹ́ ah, ah. ṣé ìsìn ló ṣe mọ̀ pé tí ìgbà tí ìyá ti da gbogbo nǹkan rú gbogbo nǹkan ti bàjẹ́. ẹ jẹ́ jẹ́ kí ọlọ́run ọlọ́run wave venture ọlọ́run wà venture ẹ jẹ́ jẹ́ kí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látòkè ṣẹ́gbọ́ ẹ̀hán ọlọ́run wà ẹ jẹ́ jẹ́ kí good lord kọ́kọ́ sọ̀rọ̀. Okay, okay. Okay, ma all right I'm a success. yes ma ẹ ká sọ everybody mo kí gbogbo ilé ṣé gbogbo yín gbọ́ mi báyìí lẹ́tọ̀ọ́ mi ò wá kí tàbí ṣe ń gbọ́. à ń gbọ́ sáré sọ̀rọ̀ pápápá ṣárí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ mo ti ń pariwo láti àárọ̀ ẹranko ní Karimo ẹranko látijọ́ tó ti wẹ́kọ̀mù ẹ̀ mo ti ní ọlọ́run ní kí wọ́n wẹ́kọ̀mù ẹranko. ẹ̀yẹ má wọ́rì wọ́n lè gbà fún amagold. ma ẹ sọ̀rọ̀ ma ok ok amagold ẹ̀yin má wọrí wọn lè gbà fún kò lè possible a máa kick against it ni gbogbo wa máa dẹnu bò ó sí ara ẹ̀ máa rọ̀ gbogbo wa máa da ẹnu bo ara ẹ̀ máa rọ̀ ẹ̀yin filẹ̀ kò jọ kò jọ Abọ́sẹ̀dé can never near baba Mohbad. Abọ́sẹ̀dé can never near Baba Mohbad until taba ti gba justice wọ́n lè lọ́ọ́ máa dóra wọn yẹn òkun àwa. Àwọn tó try ẹ ti try láti lẹ̀ bọ́ ẹ kí rẹ̀ kí ronú deeply. so ìwọ wà wá dé nsìn wà wá fẹ́ ba iṣẹ́ táwa ń ṣe láti eleven months wà fẹ́ bàjẹ́ wọn bí ẹ dáa. The only thing tó lè ṣẹlẹ̀ ni kí Karimo lọ host kó máa ṣe program ẹ̀ fúnra rẹ̀ má parapọ̀ má wa má paramọ̀pọ̀ anybody tó bá fẹ́ sọ̀rọ̀ justice lórí ikú Mohbad dúró ta ló sọ fún ẹ pé bóyá pé ò ní ṣẹ̀wọ̀n nǹkan tó ṣe sórí èmi tó bá jẹ́ èmi ni adájọ́ yìí tó sọ pé kọ́ sùn ẹ̀ for the fact that oh, o ní evidence Wunmi ò dẹ̀ ní evidence láti lò against ẹ pé o fògùn ránṣẹ́ fún Mohbad láti lò fún ó lè má fògùn ránṣẹ́ torí kò sí evidence ẹ̀ Wùmí lè má rí evidence ẹ̀ láti prove but for the fact that ó bá orúkọ bàbá jẹ́ torí pé ó support àbúrò ẹ̀ torí ó fẹ́ cover àbúrò ẹ̀ ó borúkọ ẹni ẹlẹ́ni jẹ́ we are going down for heat. kí ló ṣe gbogbo àtàjọ́ ṣe justice now ẹ̀dẹ̀ rí kárí wọn bí ọlọ́run ṣé òun ló fẹ́ fún wa justice ni ọlọ́run ló sún wa débi láti yẹ wọn ọmọ success ọmọ success ọmọ success ọmọ success ní sùúrù ṣó ti yẹ ní sùúrù náà mo ń dá yín lóhùn wá. ṣé orí kì í ṣe pé wọ́n mú kàrímọ́ gẹ́gẹ́ bí ọlọ́run o ọmọ success èní ni kàrímọ́ ti ló ti bẹ̀rẹ̀ ló ti ń ṣe nǹkan míì o èní ló ti ń ṣe nǹkan míì o ṣó ti yẹ ẹ láti joy à ń wò wípé bó ṣe ń fún wa ní àwọn tips tó ń fún wa yẹn tó ṣe ń ṣàwọn confirmation yẹn ó ń dùn mọ́ wa ṣé you understand ó ń dùn mọ́ àwa ó la ṣe fílẹ̀ o kì í ṣe pé bóyá àgbẹ̀ kọjá kínní àbí pé bóyá kínní o then ìgbà tí King White tó wá sọ fún pé tó wá tó wá sọ jẹ́sì bó ṣe máa ṣe fa ìyá Mohbad wọlé ẹ̀ àtẹ̀ní ló ti ṣe kínní lọ́wọ́ tèmi o sọ̀rọ̀ fún yín láti day one yẹn tó ti eight yín yẹn lèmi ò ti fọ́ fún alikurian mi ò ever lọ sórí platform ẹ̀ kí hand is okay rí àti day one yẹn bó ṣe eight yín yẹn ni mi ì ṣe fọ́ fún wáyé tí mi ò dẹ̀ ṣe fọ́ fún Kàrímọ́ ni pé mo ti mọ̀ pé kò sí nǹkan kan tó fẹ́ sọ ó mọ pákó Mohbad ìyá ẹ ìjà ló dé láàrin ìwà tí yẹ ẹ lẹkọra yín wá sórí social media àwọn òde ẹran yín family matter yẹn àwọn kan wá ń sọ pé ẹ Kàrímọ́ ṣe really try for the family kí ló kà wá ti family ẹ ilé ayé ti yín nìyẹn kí ló pa Mohbad làwa ń bèrè ẹ̀yin owó gba tí kí lórúkọ ẹ̀yin interview Kàrímọ́ ni tí Kàrímọ́ jẹ́ kó yẹ wá pé bàbá Mohbad is not good Mama Mohbad nìkan ló dáa ìjà tó wà láàrin wọn ló jẹ́ kó bọ́ síta náà no no you are not telling me that gbogbo yẹn ti lọ rí láì lórí Kàrímọ́ pé yes Kàrímọ́ she can do this can do that èpè ta fún Kàrímọ́ ló ń ja Kàrímọ́ gbogbo night vigil àdúrà ta gbà lórí Kàrímọ́ ló ń jà wọ́n kò easy kéèyàn ṣe night vigil a máa ṣe seven days a tún máa continue bẹ́ẹ̀ without no break ẹ wá ní pépé òní já wọn èyí tí gbogbo everyone lọ sórí platform kàrí wọn pé àyè ah, ṣe is the only one can do it ìdí òní ti kàrí lọ ṣe ni pé kí ẹ lọ sórí platform ẹ ẹ má gbé ṣépè tẹ bá ń ṣépè fún mọ́mí oyè ẹjọ́ ẹ mọ́mí jọ́jọ́ ẹjọ́ ẹ má bínú tẹ bá ń ṣépè fún kàrí mọ́ ó pọ́sibú kò má lè fọ̀mìtì nǹkan tó fẹ́ fọ̀mìtì mọ́ tẹ bá ń sọ̀rọ̀ òdì sí ó pọ́sibú kò má lè fọ̀mìtì ẹ̀ mọ́ ẹ ní ìsọ̀tì ẹ ní ṣépè fún ẹ dẹ̀ máa wà mí ẹ dẹ̀ máa máa ẹ lè ṣe hmm, my god ṣáà subhanallah ẹ máa gbọ́ wọn wọ́dìs yẹn bẹ́ẹ̀ ṣe ń rètí ẹ̀ yẹn ó wá rí rẹ̀ wípé bíyàpá i'm very important ẹ ń no god bless Karimo She's the only one that can give us this justice kíní kan kíní kan ẹ wo nǹkan tó sọ̀rọ̀ ẹ̀ di who is Karimo fuck you Karimo fuck you fuck you fuck you hundred times o ò lè fún wa ní anything kò sí ìkọ̀tò fún mi àti sorry excuse me excuse me ó ti sọ lẹ́yìn àti sorry before you ti sọ̀rọ̀ pé Wùmí bàbá ń lé àrùn kan bí kan tó bá tún gbé yẹn jáde á ti sọ before yìí kí ló fẹ́ sọ tá a sọ rí. the only thing tó lè ṣe tí a ṣe ni pé kó fún wa ní fídíò bí òun àti Mohbad ṣe ń lura wọn nínú yàrá bá ṣe ń kira wọn bò àìsí rí fídíò yẹn tó bá fẹ́ fún wa ní evidence ju fídíò yẹn síta tó bá ní lọ́wọ́ ti tákù Wùmí pé yes màá ju fídíò síta ibi tó ti gún Mohbad jọ ṣùgbọ́n a máa bá ìyá wùmí àti wùmí àti ìyá mo ṣì bọ̀ lórí ìyá túndé o. Ah! ìyá túndé òṣòfré. ta ló ń sọ̀rọ̀. ẹ má bínú mọ́ àmọ́ mi ọlọ́run wà ló fẹ́ sọ ọlọ́run wà fẹ́ ń sọ ló ń sọ̀rọ̀. ok ọlọ́run wà ẹ máa bá wa sọ̀rọ̀ ẹ on mute ọlọ́run wà. ok ẹ kúrò lẹ ẹ wò jẹ́ rọ̀rọ̀ yẹn kàn pa mí lẹ́yìn ní tí bẹ́ẹ̀ yẹn kú látara. Kilo. ló kíbi tiẹ̀ láti ní pé kọ́sẹ̀ tún jà ah in fact ó dìsà ó disappoint everybody kẹ́tẹ̀ wọ́n bàbá tó tiẹ̀ fẹ́ fi ṣe wọ́n gbọ́dọ̀ gbá o wọ́n gbọ́dọ̀ gbá o kọ́ra fún àti bàbá lẹ̀ bó ṣe jọ wà bó ṣe jọ lọ ṣọ́wọ́n àti bàbá jọ ń jà tẹ́lẹ̀ ní wọ́n jọ jà tẹ́lẹ̀ nígbà tí nǹkan tọmọ kú ìyá ò dá sí kò ṣe nǹkan so this is not very justice wa ni pé níìsín wa ni kọ́ wáyé ṣe wá ṣẹ́tù ẹ má dẹ kọ́ ọtí ẹ gbọ́dọ̀ gbà gbogbo èyí tó sọ yẹn ìzẹ́rò ni kò sẹ́nìbọ̀dì tó fọwọ́ sí i kó sẹ́tù kínni ya Mohbad mọ́ra torí kínni ìyẹn kó tiẹ̀ má lọ síbẹ̀ rárá rárá rárá gbogbo everybody ò tiẹ̀ á fọwọ́ sí kó da gbogbo wa ka ọ sí ìsìn kó lọ Mohbad kó kó mógùn kó lè tọ́ sẹ́nu lá ṣé gbogbo nọ́ọ̀sẹ̀sì ti débi ìsìn ṣé nǹkan sọ nìyẹn sọ ikú tó la fẹ́ gbọ́ nǹkan tó wà ìwà àti ìwọ̀n nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí Mohbad ìyẹn lọ́wọ́ expect kò sọ kí ni tiẹ̀ pẹ̀lú bàbá àti kíní pé sẹ́tù ìjà kó tiẹ̀ sẹ́yìn tó kú ẹ̀ pẹ̀lú gbogbo yẹn ìwọ wá fọ̀gì tó fẹ́ máa bẹ̀bẹ̀ fún yàn kan yóò mọ nǹkan tí ìyá àti ìyá Mohbad kọ́kẹ́jọ́ fẹ́ nù bàjẹ́ ló ń lọ lọ́ọ̀kan yẹn tíyá Mohbad gan tún fẹ́ pọ̀ ju ti tiẹ̀ lọ. mi sì sọlá òun fẹjọ ṣé wọn ti tí apologist Karimo fúnra rẹ̀ tó tún bẹ̀bẹ̀ fún yàn ṣé wọn ti accept apologist tó tún bẹ̀bẹ̀ fún yàn. láì tí accept ẹ kò sẹ́ni ẹ̀ tó accept. àtúndì kí bàbá dáríjì dàróṣà àtúndì kí bàbá dáríjì dàróṣà tó dáríjì àdúrà. bẹ́ẹ̀ ni nǹkan tó ń ṣẹlẹ̀ gan-an lẹ́ yẹn ibi tá kí n tiẹ̀ láti ní pé ká dáríjì ya Mohbad o ò mọ nǹkan tí àìmọye nǹkan tí yòòyà mọ̀ dúráì pé wọ́n ti mú bàbá yẹn tó ti lọ tì mọ́ ẹ̀wọ̀n àbí tó ti fi ẹ̀yìn ẹ̀ lágbá àbí tó ti pa bàbá yẹn dànù ṣé wọ́n wá ní kọ́ dáríjì ìyá yẹn ń sìn àbí wọ́n ní kọ́ dáríjì ìyá tó ní pé òun lè dúró òun máa òun tó bá ní pé kóun pa bàbá Mohbad òun á pa ọba táwọn bá tiẹ̀ sọ fún bàbá Mohbad ní pé kọ́ sẹ́tù yí ọba gan máa gbà ni <laughs> mo sọ́ọ̀rì àbí kò tiẹ̀ mọ̀ kan tó ń sọ ni ó ní kọ́sẹ́ tu tọ́ba ó ní ẹ̀ ó ní tí wọ́n bá ti ó ní tí wọ́n bá ti fa ìyá Mohbad mọ́ra wọn ní justice ah, can you imagine. orí ẹ̀ ò pé ni ta ló ń bá wí. because àwọn people in fact ah àti Comfy mo mute ni. ẹ ṣe jàre orí ẹ̀ ò pé ni ta ló bá wí èmi máa change ẹ̀ fún nísinsìnyí kíákíá kò gbà mí ní twenty minutes màá change ẹ̀ fún wọn sáré lọ kọ́pì ẹ̀ pé kọ́ńfì ti ń bu ẹ̀yìn. ẹ tún ti mú láìvì wálẹ̀ kí ló dé gan-an ẹ́ ah. gbà mélòó gbà mélòó lajá fi ń gbégun. báwa ń bè gbà mélòó lajá fi ń gbégun báwa ń bè bá. ẹ̀yin má wọrí tó bá ṣe oh god kí ló dé báyìí. ṣe ìgbẹ́ wáìmì ló ṣẹlẹ̀ kò lè bá wa sọ kínní kò lè bá wa sọ gbogbo wọn yẹn o kò tẹ̀ lè bá wa sọ irú yẹn à gbà mélòó tá máa sáré tá máa sáré gbé tàbàyè kíákíá kíákíá ní ìṣẹ́jú bíi mélòó wọ́n á kọ́pì ẹ̀ ni pé kọ́ńfì tí ń bo ẹ̀ ń bíbá ẹ̀ máa lọ síbẹ̀. ṣé ọdẹ ló pé ọdẹ ló pòyìnbó ni náà tí ìṣepò fẹ́ wò ó kò mọ̀ pé kò mọ̀ pé alájú kan fìkan rína apá ojú kan àdí ojú kan à ń fìkan rína ni ṣọ́ọ̀rọ̀ ipa ti awẹ́kọ̀mù fúlì ni kò mọ̀ pé ẹsẹ̀ kan lé ẹsẹ̀ kan ẹsẹ̀ kan níta lọ̀rọ̀ òun ni kó má wà rèé pé bóyá kinní o kò ń ṣe gbogbo ojú la di o àti gbogbo ojú wa o apà kan dé àfi kan rína ni o. kí ló kan bàbá Mohbad pẹ̀lú ìyá Mohbad kó ní kálukú ṣe tiẹ̀ náà kí ni gbogbo nonsense tó ń sọ yẹn ẹ wo ó dàbí pé àwọn èèyàn kan ti fún láyè jù ló ṣe ń jẹ́ kó máa sọ̀sọ́kùsọ tó ń sọ lẹ́nu yẹn ó dẹ̀ ti ń ríra ẹ̀ bí ọba ó ti ń rírẹ̀ bí ọba ìfowó in fact pé káwọn èèyàn kan máa lọ sọ́dọ̀ àwọn tó tó wà fún justice of Mohbad gangan kan tẹ̀ má máa lọ sọ́dọ̀ ẹ̀ káwọn èèyàn kan máa scream kan máa kan máa wò níbò míì ó dá pé torí pé wọ́n ti ń lọ sọ́dọ̀ ẹ̀ wọ́n ti ó ti ní two point two two point five yẹn kò jẹ́ kó rí ẹ̀ pé mo àbúfẹ́ ìyàwó rẹ̀ sọ́ngọ́ ni kí ló kọ́ pẹ̀lú ya ṣé torí pé àwọn èèyàn ti accept òun ló ṣe ń sọ gbogbo nonsense tó ń sọ yìí àwí tó wá ń block àwọn èèyàn ó ń ṣe bí ọlọ́ba. èwo tẹ ní blocking blocking blocking. very rude. very rude. very very rude. I know by I was crying on the of her. torí òun sọ pé ìyá òun kọ̀ wà tó òun kọ̀ òun kì í kọ̀ kọ̀ òun. àwọn ọmọ olóòlà lójú ó wá sọ gbogbo rọ́bìṣì ọ̀rọ̀ tó ń sọ ń sìn kí ni yẹn kọ́ mi bínú pé ilé ìjà wèrè ni kí ni tìyá Mohbad pàdánù kò sọ nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tó ń ta tó mọ̀ la fẹ́ gbọ́ lẹ́nu ẹ̀ òun sọ̀rọ̀ yẹn kí ya Mohbad kí bàbá Mohbad máa pè ya Mohbad. ọ̀rọ̀ rírùn ẹ̀jọ̀ lórí Ọlọ́run gbogbo àwọn olórí ẹbí nǹkan tó ti ń fún láyè yẹn kó ní fún láyè wọn bèbí ìdílé ṣe mọ nǹkan tí Bukky sọ time tí Bukky ṣe ṣe ní bí ìyá Mohbad ṣe máa wá bó ṣe máa bá bàbá Mohbad tó máa lè mú nǹkan tó máa lè fẹ́ tí bàbá Mohbad dára tó máa lè da nǹkan sí lára nǹkan lórí burúkú tó fẹ́ jẹ́ kó ṣẹlẹ̀ nìyẹn. àbí ṣé torí pé torí kòrónà àbí torí kòrónà tó ti ní kó wá ló ti fi ṣe báyìí ni because mo ṣe ń gbélé ṣe ń kó jáde rárá lánàá kò jáde rárá lánàá ìgbà tó ti tó ti gbọ́ fún wọn ti sọ ní títí lọ́ọ̀yà ti sọ pé tó ti ní kó máa wá fún kòrónà ìpè láàrin kó máa láàrin tí ò jáde lánàá.

ìyá tọ̀wọ́n méjèèjì ṣe bígbà kan náà ni wọ́n nígbà tó níyà tiẹ̀ ṣe nǹkan tó dùn ẹ̀ yìí nǹkan tí ìyá Mohbad tó ṣe fún ọmọ ti tiẹ̀ kọ́ nígbà tó ọmọ tiẹ̀ kú show stand for justice fọmọ òun kọ́ ló tún wà against justice ṣe ń tó wà against justice nìkan tó wá fàmọ́ra kó wá da gbogbo ẹ̀rù kó tún wá da gbogbo ẹ̀rù ẹni tó sẹ́pọ̀ wò lè dalẹ̀ wọn láéláéláé àbí ṣé Karimo ti gbàgbé ni Karimo ti gbàgbé kó sẹ́pọ̀ wò lè dalẹ̀ wọn láéláéláé nígbà yà Mohbad náà wò lè dalẹ̀ wọn. ẹ má jẹ ẹ má jẹ ẹ má jẹ many people ò bí nínú lọ́mí lọ́pọ̀ ẹ̀ a lot of people tí ò tiẹ̀ bínú sí rí ló bí nínú lọ́sọ̀ ẹ̀. ẹ jọ ẹ ọlọ́run wà ọlọ́run ẹ ẹ kí okay good lord jẹ́ sáré sọ̀rọ̀. ẹ wo ẹ kúrọ̀ lẹ́ o mo wà lẹ́nu iṣẹ́ ni but bí mo ṣe ń gbọ̀rọ̀ wèrè ọmọ Kàrímọ́ ẹ̀ ó kàn ń dùn mí ni ṣàṣèrè ni Kàrímọ́ ni nígbà tó sọ pé kán lọ bẹ bàbá Mohbad àmì kán lọ bẹ ìyá Mohbad ẹjọ́ ṣáwa la bí Mohbad ni ṣé rò pé gbogbo nǹkan tá à ń ṣe yìí a ní nǹkan kan tá a fẹ́ pín bẹ́ẹ̀ ni ṣíṣe torí ìyá Mohbad àti bàbá Mohbad náà ni ṣé tó bá pa ṣé tí wọ́n bá fún bá Mohbad justice tán léwu mi dànù ṣé àwa la fẹ́ pín ogún Mohbad ni orílẹ̀-èdè mà ti burúkẹ̀ ẹ̀wọ̀n bó ṣe ń sọ̀rọ̀ kí ló fẹ́ fi ìyá Mohbad ṣe nínú ọ̀rọ̀ yìí ayé ayé Karimo ti bàjẹ́ o wá jẹ́ káwọn èèyàn jèrè ọ̀rọ̀ lára wa ẹ wà àwọn kan tán ti yarí délé up till now àwọn ọ̀gbà ti kàrí mọ́ o. ó wá ń jẹ́ káwọn èèyàn jèrè ọ̀rọ̀ lára wa ń sìn àwa tá sọ pé ẹ fi ilẹ̀ má bu mẹ́jà fà á mọ́ra sójú òtí wa báyìí nìsín. ẹ wá ń bu ẹjọ́ kí ni ìyàtọ̀ láàrin Karimo àti Wùnmí wọn lọmọ tẹyà bá bí ẹyá náà ló máa jọ ó wá sọ pé Wùnmí àtìyẹ ò dáa ṣé bínú ìyá yẹn ló náà ti jáde ṣẹrípò náà ti fi ìwà wèrè bí ìyá wèrè yẹ àtiwò náà ti fi hàn báyìí ó sọ̀rọ̀ kan gidi lánàá gbogbo ayé gbà ẹ tọwọ́ tẹsẹ̀ ó tún dè ní ó tún da gbogbo ẹ̀rú ṣé tíya Mohbad ò bá síbẹ̀ ṣáàníri justice ní àbórí burúkú Bákàrè mọ́ ni kí ni tí wọ́n rúgbó lè ṣé ìyá Mohbad ló yẹ kó lọ bẹ bàbá ni àbí bàbá ló yẹ kó lọ bẹ kí ni bàbá fẹ́ jèrè lára ẹ̀ tí ìbá kan ṣe pé inú ń bí bàbá yẹn pẹ̀lú irúkú tó pa ọmọ ẹ̀ ó dẹ̀ fẹ́ mọ ìdí tí kú yẹn fi pọ̀ ọmọ ẹ̀ kì í ṣe ìyá Mohbad ló yẹ kíkọ ọmọ ẹ̀ dójú ni tóní kan máa bẹ̀ẹ́ àyàngásí ìyá Mohbad kò ní dáa fún ìyá Mohbad kò ní dáa fún Kàrímọ́ ayé gbogbo yín máa bàjẹ́ pọ̀ ní irú ẹ̀gbin wo ló fi ń lọ̀ wá náà ẹ̀ẹ́n torí pa wá wá justice fún Mohbad ṣọ́mọ wa ni Mohbad ni mo sọ́rí láti sọ ṣé gbogbo dátà tá à ń rà tá à ń ṣe gbogbo ẹ̀ látijọ́ ẹ̀ ṣé apínú owó Mohbad ni what an insult Kàrímọ́ ayé ẹ̀ ò ní dáa ò ní ṣe oríire àpẹẹlẹ ah, ah. ah, èèyàn ni àṣẹ ránkó lásánlásán ìkejì àjà ni wàá yóò ó ń pèrè ní national guard and so what ọmọ méje ọkùnrin mo ní tó wà ní national guard lamẹ́ríkà kò ní jẹ́ kàrí mọ́ pẹ̀lú national guard tó bá dé nàìjíríà wọn á pa ẹ́ dànù ni kò sẹ́ni tó máa rí ẹ amẹ́ríkà wo ló máa máa wẹ̀ káàkiri àwọn kan ní àbọ̀sẹ̀rì kìíní hey she is an American she is a national guard ẹni tó bá wá nàìjíríà amẹ́ríkà máa protect ẹ̀ wọ́n máa ṣàǹsó what ẹ̀yin nìkan lẹ́wà ní amẹ́ríkà ẹ̀ ẹ̀ mọ bàbá ògbómọ̀ṣọ́ tó jẹ́ amẹ́ríkà tó pa tó wà ní Houston Texas ni òkú ẹ̀ náà má kàn lọ gbé wá tán wá sí system àìmọye pípa irú ìranù wo lè léwà yù kàrímọ́ ta ni ẹ́ kí ló fi rẹ̀ pé ìwọ nìkan ló wà lamẹ́ríkà ni. You don't know the population of America. You don't know the population of each state in America, the fifty states. Ó mọyì àwọn dúdú tó wà bẹ́ẹ̀. Ó mọyì àwọn citizens tó wà bẹ́ẹ̀. So who are you? What are you talking about? You must be a motherfucker. Ah. Irú òṣìwò lélẹ̀ ẹgbẹ́ má pọ̀ kẹ́ lórí kíni lórí ikú tó pa ọkọ the so called boyfriend àbúrò ẹ lórí ikú tó pọ̀ ọmọ ìyá Mohbad àwa tá a mọ̀ yín rí àwa ń ra dátà à ń gbẹnu sí fóònù à ń ṣe wàhálà pé kó lè bá a dáa fún yín ìwọ ń sọ pé ta bá fẹ́ gba justice to hell with you and the justice kò ní dáa fún yín tí bá ṣe bàbá Mohbad ta kàn ń wò pé kíyà má jẹ bàbá yẹn who are you what kind of a family are you people ó wá ń da gbogbo wa rú ọ̀tọ̀ ni wàá lọ sọ́dọ̀ àwọn mi wàá dà wọ́n rú o tún padà sí o tún dẹ̀ o tún dà wá láàmú orí ẹ ti burú tó o bá ní nǹkan tó máa sọ ṣé bí wàá dẹ̀ gbẹnu ẹ dákẹ́ ṣé bàbá Mohbad ló parọ́ mọ́ ya Mohbad ni àbí ya Mohbad ló ń parọ́ tó tún wá ní kí bàbá lọ máa bẹ̀ for what tó bá nìkan tó fẹ́ pé kán lọ tó bá ní dé ṣu fuck off with it ìyá Mohbad ni ó jẹ́ tó pọ̀ jù ní ìyá yẹn kí ló dé Wùmí akó gbogbo ẹrù lọ fi ṣẹrú who is ìyá wọ́n sáré àjààjà ní kí ṣe lẹ́yìn kùlé òun à ń jà nítorí ẹbí Mohbad wọ́n rò pé torí pé nìkan là ń jà fún. kò sẹ́ni tó hẹ̀ ti wù mí pàṣẹ àkànfẹ́ kó jẹ́ ju yín ni tó bá dẹ̀ jẹ́ ju yín ayé yín bàjẹ́ náà nìyẹn ṣòro pé kò ní jẹ́ ju wọ Kàrímọ́ náà ni ó máa jẹ́ ju wọn náà dẹ̀ lójú tì wọ́ gan náà ó wá ní ká lọ́ọ́ máa bẹ̀yà mú lórí èwo pé ó mọ̀ pé gbogbo nǹkan tó ń ṣe nísìn ó ti bà iye ara ẹ jẹ́ báwo ò bá rí justice ṣáyé tiẹ̀ gan ò bàjẹ́ lọ́dọ̀ Wùmí àtàwọn èèyàn a ní kó san nǹkan tó mọ̀ oníkọ́lọ́ máa bẹ̀yà Mohbad kò ní dáa fún ẹ Kàrímọ́ tó bá ń gbọ́rọ̀ mi ayẹ̀wò ní sún ọ wo lórí burúkú ọmọ yìí a ní ká ká pé torí pé Ọlọ́run ló ní ìdáríjì lọ́dọ̀ o tún wá ń dákọ̀rọ̀ rẹ̀ o wá ń blọ̀kì àwọn èèyàn o wá ń ṣe bí ọlọ́ba lórí platform ẹ̀ kò ní jẹ́ kò ní yẹ̀ rẹ̀ kò ní yẹ̀ yẹ̀ kò ní yẹ̀ wùn go back to where you are going to àwọn èèyàn sọ náà wọ́n nítorí ìjà tó wà bẹ́ẹ̀ lórí fi dòwe kì í ṣe pé wọ́n náà mọ̀ pé mo dẹ̀ sọ náà mo ní you are just shooting this thing to spite Wumi kì í ṣe pé bóyá o mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ látijọ́ tó ti ń ṣorí burúkú ẹ̀ ṣe a máa wọ ẹ̀ràn ni ṣorí burúkú ṣu ẹ láti ṣe ni o wá sọ̀rọ̀ kan tà ìsọ̀rọ̀ kan ẹ̀ péré ṣáàrí péré kan ni ṣé gbogbo wo mọ̀pọ̀ gún Mohbad níbì kan ni we know all this gbogbo nǹkan tó sọ gbogbo ẹ̀ láti mọ̀ akànní kárẹ́ ni tó wà nílé kó bá fò tẹ̀tẹ́ ni òǹtẹ̀wò náà ló dẹ̀ fi tẹ̀ òun sọ kátakátakatakata àtúní máa gbẹ̀ bí èèyàn pé ká tiẹ̀ máa wẹ̀ pé wẹ̀ ká má lè jẹ o tún wá ń ṣe orí burúkú ayé ò ní dakari mọ́ kí ló dé ó máa ń ní limit téèyàn máa ń dé tó máa ń débi kan tí téèyàn máa ń ní sùúrù mọ́ náà ó dẹ̀ ti jábọ́ ọmọ lẹ́lẹ̀ ní ẹ̀tàn kì í gbẹ́ni fún sí yìí náà ó ti jábọ́ ó ti jábọ́ òòrí wájú lò rẹ́yìn lọ sí òlọ́dọ̀ òòrọ́dọ̀ àwọn òmí lọ mọ́ báyìí ó tún ti bá rẹ jẹ́ lọ́dọ̀ àti justice ìjọ wo ló dọ́dọ̀ wa náà táyẹ̀ ti ya bàjẹ́ ní ìsìn ìyẹn fi irú ọmọ tẹ́ ẹ jẹ́ hàn ọmọ ìyá wù wọ́n ọmọ òṣì níyá yẹn bí kò sí kankan tó gbé kan ní gbogbo yín ó kàn wá parọ́ lórí bíbá ẹni ẹ ò ṣe kinní kan wọ́n tọ́ ẹ léèrè iléèrè wo náà ti tọ́ ẹ iléèrè wo náà ti tọ́ ẹ nǹkan tó wà lára ajá yín wà lára tiẹ̀ náà kò sí bó ṣe fẹ́ ṣe tí ò ní sí lára ẹ òṣì òṣì ni gbogbo yín jọ ń ṣe lórí burúkú àgbéyà Mohbad kankan wá bí o with or without Iya Mohbad we are going to get justice with or without you we are going to get justice you ẹ̀yin ẹbí òṣì ẹbí ìrọ̀kùnrin. Thank you, Gary, for allowing me. God bless you. Ah, ẹ ṣé gan. Thank you. Òjó Oyèdèjì. Eh, ẹ sáré bá wa sọ̀rọ̀ pápápá àwọn èèyàn wà ńlẹ̀. Yes, ẹ sàn ẹ kúrò lẹ́mọ̀ ẹ kú ètò. Olúwa wà pẹ̀lú wa. Ṣé rí ọ̀rọ̀ Kàrímọ́? True yín ló jẹ́ kí n fọ́lù Kàrímọ́. Bọ̀ tíjọ́ tó tẹ fọ́lù ẹ̀ tẹ́ gbé wá sórí ètò. Gbogbo bó ṣe ń sọ̀rọ̀ táwọn èèyàn ń mo rí pé ẹni ẹni ẹ̀mí sùúrù ẹ̀mí ọlọ́run wà nù yín mo rí bẹ́ẹ̀ ṣe play maturity dẹ́ mo tún wá rí bẹ́ẹ̀ tún ṣe lọ sórí ètò ẹ̀ bóyá náà àbí jẹta tẹ́ ó ní ò mọ bí wọ́n ṣe ń accept àwọn èèyàn yẹn tún lọ train ẹ̀ wọ́n wò pé irú mà wò lélẹ̀ ìjà pẹ̀lú gbogbo insult tó ti fún yín tó já ẹ bọ́lẹ̀ <laughs> oh i so i so give you and ọlọ́run ló máa san ní gbogbo ìrìnsẹ́ tẹ̀ ń ṣe ìwọ́n tí mo wà lórí program ìjọ kan náà tẹ́ tún ń train bóyá mọ̀ mi jókèr wọ́n ti máa start a eh, life program so this my second time or third time mo wá sókè mo wá nǹkan mẹ́tẹ̀ẹ̀ sí this ṣe rí ọ̀rọ̀ kàrí mọ́ kásà fi sẹ́nu bá dákẹ́ ni ọ̀rọ̀ tó tiẹ̀ sọ lé àwọn first person tó kọ́ jábọ́ lórí program láti oṣù kọkànlá bó ṣe bẹ̀rẹ̀ tó báyìí ní kí ní ẹ̀sìn pé wá fún mi pé kàrí mọ́ ìsọ̀rọ̀ láì kò tí ì wọ one hundred and something ẹ máa fi ojú owó yín ṣiṣẹ́ bẹ́ẹ̀ gbogbo wèrè tẹ́ ti ń ṣe láti oṣù kọkànlá ẹ wá fi owó yín ẹ fi jí dànù níbi tá à ń lọ yìí. èpè ló fi lé mi tó blọọkù mi lẹ́yìn ìgbà tó blọọkù ló ti blọọkù yẹn nílẹ̀ wọ̀. mo dúró kọ́ publish àwọn orúkọ tó fẹ́ publish kí n lórúkọ mi bẹ̀. mo dẹ̀ rí bẹ́yìn náà stream ẹ̀ mo dẹ̀ type sọ̀rọ̀ yìí pé ẹ má stream ẹ̀ mọ́ mi tí èyí ẹni mi tí èyí ẹni tó máa gbé ga tó máa ní tó bá pè mí ní jẹun. àwọn ẹ̀yàn ló gbébora ẹranko ni inquest tẹ bá pè mí lẹ́ẹ̀kan máa dá yín ní gbèjègbè máa dá yín lóhùn ní gbèjègbè jọ. lágbára náà because èmi ò mọ̀ pa sísọ mi rẹ̀ látijọ́ yìí tú Mohbad pé nǹkan yẹn lèmi náà fẹ́ mọ nǹkan tó máa hẹ́ǹdì ẹ̀ ló jẹ́ kí mi náà mú mi ò ní káà bọ̀ torí Mohbad mo máa ra dátà orí èsì kí n ṣáà lè wo bó ṣe ń lọ bó ṣe ń lọ kí lè mọ bí títọ̀ tẹ́lẹ̀ sí ẹ̀ náà ló wà ní títọ̀ wọ́n bá pè mí ní quest lẹ́ẹ̀kan màá dá wọn lóhùn ní péjèpéjọ pé mò ń jẹ́. ẹ ṣe gan mi ò ní ọ̀rọ̀ púpọ̀ láti sọ torí mi ò mọ bí èèyàn ti máa ń sọ ọ̀rọ̀ púpọ̀ ìwọ̀n bá tún bá sọ ẹ ṣe gan ẹ ṣe kí ni ẹ ẹ ṣe wú ẹ̀ mọ́. ájá ájá ẹ bá wa gbẹ́ni sí mike so ọjọ́ yedeji ẹ lè bá wa ẹ lè bá wa sọ̀kalẹ̀ ká báwọn ẹlòmíì wọlé. ẹ káàárọ̀ mà ṣé ìgbóhùn mà mi o ìyá ìfẹ́ mẹ́nu bọ̀rọ̀ yìí o ìyá ló ẹ dúró náà mo fẹ́ ẹ já gbọ́bì kan já gbọ́bì kan ní sùúrù náà ẹ já gbọ́bì kan. ọ̀rọ̀ yẹn rù tó ló ṣe ààrẹ kó lọ lé jọ yẹn ó wà ń bẹ̀ ó tún káwọn ọmọ ẹ̀ wá ó káwọn ọ̀rẹ́ ọmọ ẹ̀ wá síbẹ̀ di ọmọ ẹ̀rí pé òun ló gbá fúrọ̀ǹtì. ẹja gbẹlẹ ọmọ ẹ tó ń sunkún ìlú náà bella novel kò ní dáa kò ní dáa fún elders yẹn elders tó dárúkọ yẹn kò ní dáa fún ṣèbẹ́rí bí nàìjíríà yìí ṣe rí elders elders náà ló bá yín débi tẹ́ wà yẹn ṣùgbọ́n ìlú tá a wà yìí tí elders ò bá mọ òun rẹ̀ oyún inú ó lè call elders pé. àríkẹ́ adé àríkẹ́ adé ẹ sáré sọ̀rọ̀. oyún inú lè sọ bẹ́ẹ̀. àríkẹ́ wà ń bẹ̀. ẹ sáré sọ̀rọ̀ wa ń biṣẹ́ àbíbá o. ó yẹ máa sọ̀rọ̀ yín à ń gbọ́. ókè ta ló fẹ́ sọ̀rọ̀. ẹni ká ní sùúrù ẹ̀rí mọ́. ṣé mo lè continue ma. torí mo fẹ́ gbọ́ nǹkan kan bẹ́ẹ̀. ok ṣé ń gbọ́ mi mà ṣé ń mi ṣé mi. ẹ ló ma ṣé ń mi. à ń gbọ́ yín à ń gbọ́ yín à ń gbọ́ yín ó yẹ sọ̀rọ̀. ok ok nǹkan tó ṣẹlẹ̀ ni pé orí wà mo tẹ̀ ti ń try láti mo máa ń follow yín ẹ̀yin àti Latisneh àti Bukky Jesse ni mo máa ń follow mo kàn lè máa wo àwọn page wọ́n ń sọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ but tẹ́ bá ti wà ń bẹ̀ mo máa ń wá ọ̀ ọ̀dọ̀ Latisneh but bẹ́ẹ̀ ṣe wá ń sọ pé kàfà ẹ̀ dis Karimo ó wà ní online bí mo ṣe lọ síbẹ̀ gbà tó dẹ̀ bẹ̀rẹ̀ sí mẹ́nuba ẹ̀ Westo bí mo ṣe ń sọ fún pé à pé kò ní kó máa bú Westo kó máa bú Westo èpè ló gbé mi ṣẹ́ ọlọ́run tẹ́ máa bá mi ba yí ẹ̀jẹ̀ ni bó ṣe ṣe pè fún mi ọlọ́run máa ba ti ẹ̀jẹ̀ ni amẹ́ríkà tó rò bóyá òun wà yẹn amẹ́ríkà ni gbó many of us náà wà lamẹ́ríkà èpè tó gbé mi sẹ́yìn ọlọ́run máa bá mi ba ti ẹ̀jẹ̀ ni èpè yẹn máa mọ tọmọtọmọ ni then ehm, àwọn obìnrin obìnrin téèyàn máa téèyàn máa fẹ́ wọ́n ní ẹ̀jẹ̀ eh, obìnrin ẹ̀jẹ̀ ìyá òun ló pọ̀ jù lára ọmọ téèyàn bá ti fẹ́ obìnrin burúkú kó mọ̀ pé ọmọ burúkú lòun máa bí that is just it kọ́lọ́n dáríjì mi that is why Mohbad fún rẹ̀ nǹkan tó ṣe fún bàbá ẹ̀ nìyẹn ẹ̀jẹ̀ ìyá Mohbad òun ló pọ̀ jù lára Mohbad ṣó ti yé yín tẹ́ bá ti rí ọmọ tó da tó sunwọ̀n kẹ́ mọ̀ pé ẹ̀jẹ̀ ìyá kò pọ̀ jù lára ẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ kẹ́ mọ̀ pé ìyá ọmọ yẹn ìyá tó da ni ẹ̀jẹ̀ obìnrin ló máa ń pọ̀ jù lára ọmọ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣépè fún gbogbo yẹn nìyẹn ó ti ṣó pé ẹ̀jẹ̀ ìyá ìyá Wùmí ó pọ̀ lára Kàrímọ́ Kàrímọ́ is an uncultured untrained child kò rí ìyàtọ̀ rárá rárá rárá ẹ̀jẹ̀ burúkú ló wà lára ọmọ yẹn ọmọ yẹn is a very useless girl bó ṣe ń ṣépè fún gbogbo yẹn yẹn so bó ṣe wà yẹn kí ló kan ìyá Mohbad pẹ̀lú ọ̀rọ̀ tó ń sọ that is why tí mo ṣe like àǹtí Bukky Jesse òun ti lóun òun ò tẹ̀lé òun ò tẹ̀lé bá a máa gbà pọ̀ rárá rárá rárá ó kàn ń sọ nọ́ńsẹ̀nsì lẹ́nu ni ọmọ òṣì ọmọ ìranù ọmọ ọmọ ọmọ ló ń ṣépè fún mi ayé ayé Karimọ tó bá ń gbọ́ mi ayé ẹ̀ máa ayé ẹ̀ máa bàjẹ́ ni ò ní ṣoríire ò ní jèrè ìwọ lórí burúkú ọmọ ọmọ òṣì ọmọ ìrankíran tó rèé yàn tó ẹ tó wá ń ṣépè fún àwọn àwọn àwọn odidi ọmọ tí tí tí ìyàwó tó ṣépè fún mi náà nìyẹn ó máa ah, ṣòfò ọmọ ìbúkú lẹ́ni ọmọ ìrankíran kò kò ní bàbá kò ní bàbá kí ni mo kàn mo kàn kọ́ pé ah, leave baba Mohbad alone she is not going back to bia Mohbad. ó dẹ̀ bù mí lépè ó máa ṣòfò ẹ̀mí ni ó máa tún ṣòfò ẹ̀mí. ó fún mi odidi baba ọmọ tí ìyá mi tọ́ tí mi tọ́ tí ìyá mi fún mi wá sí amẹ́ríkà ni mo wọlé tọ́ ìyá mi padà sí nàìjíríà ni pé kò sí nǹkan tó ń fẹ́ máa ṣe lamẹ́ríkà ó wá ń ṣépè fún mi ìwọ kò ṣe ọmọ ìran kí wọn ọmọ tí ẹ̀jẹ̀ ìyá kúkú ẹ̀ wà lára ẹ̀ bó àwọn ọmọ kàrímọ̀ gò lè wọn ẹ̀jẹ̀ kàrímọ̀ is a useless fight. ẹ má ṣe pé fáwọn ọmọ ẹ má ṣe pé fún mi torí ó ṣe pé fún mi ó ah, ṣe pé fún mi ó ṣe pé fún mi ó ṣe pé fún mi my mother is still alive ó ṣe pé fún mi my mother is still alive ó ṣe pé fún ọmọ èèyàn ni mí èèyàn tó bá ṣe pé fún ọmọ ọlọ́mọ máa ṣe pé fún ọmọ ẹ̀ tó ìyá Mohbad yẹn àjẹ́ ni ìyá Mohbad ọmọ ìyàwó babaláwo ni tó sọ pé kí bàbá Mohbad kó máa pe ìyá Mohbad kò sí nǹkan tí ìyá Mohbad fẹ́ ṣe láyé bàbá Mohbad ó ti bá tiẹ̀ lọ tó bá jẹ́ ọmọ tó kù yìí sí àní àní dákọ ìyá Mohbad káni Mohbad káni Mohbad kú ni káni Mohbad kú ni àní àní àní mọ ìyá Mohbad náà ó dẹ̀ ó dẹ̀ bẹ̀ sí ń pe ìyá Mohbad ìyá Mohbad ó ti lọ fẹ́ babaláwo ó ti bímọ síbẹ̀ kí ló kọ ìyá Mohbad pẹ̀lú pẹ̀lú Karimo Adémọ́lá Etúndé Karimo oh, is going down pẹ̀lú wumi, bó ṣe wà yẹn. ẹ̀yin àti justice ẹ má wá bí o ẹ̀yin àti justice ẹ̀yin ti wumi yẹn torí ẹ ti mọ̀ pé gbogbo wa ti ń bínú sí i àwọn èèyàn ti ń fún Karimo lépè ẹ ti rí i pé kọ́ńfì gan ti ń bínú ẹ ti rí i pé kọ́ńfì ti ń bínú pé wọ́n bá máa fún lépè sí mi ní sọ̀rọ̀ ẹ má lo opportunity yẹn kẹ opportunity yẹn kẹ wá síbí o èmi máa get yín tí mo máa get yín tẹ bá jẹ anti justice i go get you ẹ lọ sí ọ̀dọ̀ yín kẹ lọ máa ṣépè ṣé kí n stream ẹ ni ṣó ti ń sọ nǹkan tí mo ní mo fẹ́ gbọ́ ni. mo ń foyọ ẹgbẹ́ ojú kan mo máa ń lò ó lèmi fi ń wò ẹ́ o Karimo tó máa máa gbé ẹ sáré fún fún twenty minutes wọ́n gan wàá mọ̀ pé